دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as-salihat. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إيه يا يا دفن ولم الحمد لله تعالى لا معتل لشيء منعته dúpẹ́ fọ́lọ́wọ̀n ọba náà bá tó jásí pé la mu'til li shay'in mana'tahu tọ́lọ́wọ̀n ọba tí ò bá fún ní kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ láti fún ròyìn bẹ́ẹ̀. láàmúrù tí lè ṣe ìmọ̀nà àtàhù. kálọ́lọ́wọ́n bọ̀ dáwà sí dòní ní gbogbo ẹgbẹgbẹ̀rún àwọn olólùfẹ́ wa láyé ò lè dáwà sí. láàmúrù tí lè ṣe ìmọ̀nà àtàhù. ẹ̀yin náà rẹ̀ àìmọye àwọn èèyàn tẹ nífẹ̀ẹ́ tí wọ́n ti lọ àìmọye èèyàn tèmi náà nífẹ̀ẹ́ tí wọ́n ti lọ ìtumọ̀ rẹ̀ náà ni pé ń tọ́lọ́ bọ̀ bá ṣẹ́kù kò lè ṣẹ́kù. láàmúrù tí lè ṣe ìmọ̀nà àtàhù. ọlọ́run àti pẹ́ tó ṣẹ́wàá kú. wàlẹ́ ìsàlẹ̀ lèmọ́ àpọ̀ ìtayà rọ̀bì máa ní ọ̀hún. Bẹ́ẹ̀ náà jẹ́ ẹni tí wọ́n lọ́n bá ṣẹ́kù tó bá pọ́n أعطيت يا ربي مانع ẹni tí ọlọ́run bá kí àwọn èèyàn lè máa bínú rẹ̀ wọ́n kàn máa fán ni. wàlẹ̀ ìsàlẹ̀ máa àtọ́ ìta ya rọ̀bí máa ní ọ̀n. wọ́n kàn kọ́ra wọn sínú òrònú ni. wàlẹ̀ ìsàlẹ̀ máa àtọ́ ìta ya rọ̀bí máa ní ọ̀n. ẹni tí ọlọ́run bá ti ṣèkẹ́ fún o ti kẹ́ náà nìyẹn. a dúpẹ́ àwọn ọ̀tá wa ọlọ́run jẹ́ káwọn máa ronú lójoojúmọ́ o. àmín. ẹ̀ ṣàmì àwọn ọ̀tá tí náà. àmín èèyàn tí ń wà láyé kó má lọ́dà méjèèjì náà lọ́lọ́wọ́n bá kó sí wa láyé àtọ̀tá àtọ̀rẹ́ ìta ń sọ inú àwọn kan dùn wọn fẹ́ máa gbọ́ lọ títí láíláí bá dẹ̀ tí ń sọ ìkẹ́rẹ̀ rí ẹlòmíbi kó gbọ́n ti ó ti yẹ bẹ́ẹ̀ yẹn èmi àti àti ní kú pẹ̀lú ògùn ọlọ́run ìtumọ̀ rẹ̀ náà nìyẹn àdẹ̀ni ààrẹ àpàdà sàbúrò dẹ̀ débá wa ohun ṣéfù wa abdulwasi ọlọ́run ní ha kò dẹ̀ tí kò ní ṣá èyí táwa náà dẹ̀ ń sọ yìí náà àìní lè rí sọ báyìí mọ́ ọlọ́run mọ́fàdán orú rẹ̀ kàn wá náà tẹ́ ń gbọ́ wa tẹ́ fi ń gbọ́ wa

sallallahu alayhi wa sallam ní ètò bálá káyè mu tó dẹ̀ dẹ́sìn mu tó dẹ̀ tún jẹ́ àwọn ẹ̀rín tí ó tún máa ń bí ìpáyà ọlọ́run àti àlékún ìmánì látara àdé ìyà ń tẹ̀síwájú iní náà ni Ramadan wa máa di mẹ́jọ pẹ̀lú àánú ọlọ́run ah, ẹwùjọ́ bẹ̀rẹ̀ tó dàbí àná yìí àwọn bàbá wa ń lẹ Yorùbá wọ́n ní ojúta jọ̀sán hmm. ààrẹ tán ààrẹ tí ń tán lọ díẹ̀ díẹ̀ náà nìyẹn ká tó ṣẹ́jú ká tó yá àti kó ìlàjì kú àti kó ìdá kan nínú ìdá mẹ́ta kú ẹ̀ náà nìyẹn àbẹ̀lọ́n kójọ kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn. akí gbogbo wa lápapọ̀ atúnkí wa káàbọ̀ sí orí ètò wa tò ní ìpè òdodo ìpè òdodo nìgan o ọlọ́nkójọ òdodo náà ọlọ́njọ́ lápá láwùjọ wa o. àwọn eléyìí tún tẹ̀síwájú lónìí ìní náà náà wá fẹ́ kó gbá rẹ̀ ńlẹ̀ ká fi ṣe àkótán lórí àwọn àmì ọlọ́run ayatullahi alkauniyya allati biha na'rifu ilaha àwọn àmì ọlọ́run eléyìí tí ó jẹ́ pé àwọn àmì èyí tí a lè máa fojú rí láyé bá fi júwe ara rẹ̀ fún wa

tó ní ṣe pẹ̀lú pa ń ṣàlàyé nípa man huwa Allah ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ká dúró bẹ́ẹ̀ kábalẹ̀ ráwọn kan mí náà tó rán nípa ń tọ́lọ́wọ̀n ọba kò ṣe sọ́tàn asọ́sọ́tàn ní ìròyìn ọlọ́run àti ìjúyọ ọlọ́run ṣùgbọ́n kába tó lè ráwọn kan mí tó rán nípa àwọn nǹkan tí ọlọ́run ọba fẹ́ káwa ṣe láyé tó torí rẹ̀ dá wa sáyé tó rọ̀ mọ́ bá a أن خلقكم من تراب الله بني نعوام يولون أن خلقكم من تراب ونعني كون دولتنا يبي Ibi tó ti dábà bá ńlá wà náàbí Adam lọ́lọ́wọ́n bá ń rí fún àti. Ọ̀nà fàlákọ̀kún mi jù rọ̀bì. Ọlọ́wọ́n bá níbi tó ń ti pílẹ̀ wá, wọ́n náà ní láti inú yẹ̀pẹ̀ o. Ọmọ ìlà tó ń bá ṣàrọ̀ tàṣírò. Ní ìgbà tó ń wá dá wa tó ń dá ìpìlẹ̀ wa láti inú yẹ̀pẹ̀ yìí. Ìlà tó ń bá ṣàrọ̀ tàṣírò. Wọ́n wá ti wá ní ta ta lákọ, tá ń tìyà. àtúnbáṣàrò tàǹtà ṣèrò. ó ti dáwà rí o. Wàmín ayá ti hì í. Àmì kan lélé yẹn jẹ́ ta ló dé mi ta ló dáwọ̀ ta ló dáwọn tó ti lọ bí kìí ṣọlọ́run. Wàmín ayá ti hì í. Ọlá ní nínú àwọn àmì wọn ọlọ́run tó rèé. Ànìkọlẹ̀ kọlẹ̀ kún mi náà fún sí kún àzùwájá. Ọlọ́run bá ní nínú rẹ̀ náà ni pé òun dá fún wa látara ara wa. Nínú fún sí kún àzùwájá. Òun dá àwọn àyà wa fún wa látara ara wa. Àzùwájá. Tàbí ń fẹ́ra wa tẹ́yìn náà fi nẹ́ni tẹ́ ẹ fẹ́ tọ́lọ́run ti dá mọ́ yín tó kọ́ mọ́ yín pòun lẹ́yìn fẹ́ fẹ́. lórí ẹ̀ má kẹ́nu gbéyàwó nígbéyàwó ìtọ́lọ́run kọ́ mẹ́nìyẹn ló fẹ́ yẹn. ìwọ náà má fojú kéré ìyàwó ìgbéyàwó tiẹ̀ náà mójútó lé ẹ̀ ní ìtọ́lọ́run kọ́ mọ́ wọn náà níwọ náà wà pẹ̀lú rẹ̀ yẹn. àkọọ́lẹ̀ ọlọ́run ní ètò ìgbéyàwó ẹni tó fẹ́ fẹ́ nìkan láyé àtẹnitẹ́nìkan fẹ́ fẹ́ bí wọ́n bá wá ń bínú kọ́dàrú ó kàn ń bínú lásán ni Ọlọ́run bá ní nínú tó ń parí létò. Wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja. Ẹ̀rí kí ń gbà mí ẹ máa ṣe mọ̀ pé lágbájá ti wá sílẹ̀ káṣìgbé, à ń bọ́ná ti wá rìn pàdé, báwo ló ti wá jẹ́? Ọlọ́run ní ètò wọn ọlọ́run ni ọ, àmì kan lílé yẹn náà jẹ́ lórí ilẹ̀ o. Azwaja litaskunu ilayha. Nígbà wá ṣe àwọn nítẹ̀sùnù ilé ha tábà lè fara sinmi sọ́dọ̀ wọn. nítẹ̀sùnù ilé ha. èyí túmọ̀ sí pé tọkùnrin bá ṣe hílà hílo lọ láàárọ̀ tó padà dín rọ̀lẹ́ ilé gbọ́dọ̀ jẹ́bi tó fẹ́ tutù mọ́ lára ìyàwó rẹ̀ gbọ́dọ̀ jẹ́ni tó máa bu tútù sílẹ̀ ní eléyàn náà jọ́rọ̀ ẹ̀yìn ìyá wa ẹ̀yìn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ìyàwó mi tóun bá ti délé báyìí á jẹ́ kílé máa gbóná bí ó fún búrẹ́dì mọ́kọ rẹ̀ ni kí ń wọkọ̀ mí kó délé abẹ́ kó ti sùn kóhun tó wọlé torípa ní lágbájá lè mọ́ lọ bá ń hmm. àfi tó bá ti sùn bí ó sùn ẹjọ́ ta tún máa rò lálẹ́ ta ká tó sùn tún nìyẹn àfi kí n gbà lẹ́sẹ̀ gbà nípa kó tó gbọ́ràn Allahu akbar. Tẹ̀sùnú ilé ha. Aláàánú tó ń fẹ́ káwọn obìnrin jẹ́ fáwọn akọ, òun náà ni pé kí wọ́n lè máa jẹ́ ìbàlẹ̀ ọkàn fún wa. Ọ̀jà alábẹ́ iná kún mẹ́wà tàtàwù wàrà hàmá. Ẹ tún wọlé ara àmì ọlọ́run, ó lóun fi ìfẹ́ sáàárín ọkọ. Ọ̀jà alábẹ́ iná kún mẹ́wà tàtàwù wàrà hàmá. Òun fi ìfẹ́ sáàárín ọkọ àtaya. Ṣé ríbi tí ìfẹ́ yẹn máa ní agbára dé? ó yẹ kó máa ṣe ilé mọ̀ ẹ rí nígbà tọkùnrin àtòbìnrin bá pàdé tí ìfẹ́ yẹn bá bẹ̀rẹ̀ gìrì lójijì báyìí subhanallah àfi ìgbà tí wọ́n fúnra wọn ní abẹ́rẹ́ pé má gbọ́tẹ̀lẹ̀ òní o kódà tí ìyá obìnrin yẹn ò bá ṣọ́ra ńgbà náà á dọ̀tá ọmọ ẹ̀ tí bàbá rẹ̀ ò bá ṣọ́ra ńgbà náà á dọ̀tá ọmọ ẹ̀ ọkùnrin náà tí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ bá sọ pé ó nílé fẹ́ ọmọ yẹn o ó lè ní máa kọ̀ mí lọ́mọ ni subhanallah kí ló wá dé kí ló ṣe kí ló gbé fún ẹjẹ ife yẹn ni ẹwù ṣe ń máa mà nínú àánú rẹ̀ á dẹ̀ ìfẹ́ ọkùnrin. àlẹ́bẹ̀ wọn o báwo ṣe wá ta kókó náà tó wá Ọlọ́run ló pàfẹ́tì ẹ̀ bẹ́ẹ̀. Inna fi dhalika la ààrẹ. Wa rahma. Wa rahmatan. A tún wa máa ń nànú ara wọn. Nǹkan kan gbọ́dọ̀ ṣe ọkọ mi o. Nǹkan kan gbọ́dọ̀ Inna fi dhalika. Inna fi dhalika la qawmin yatafakkarun. Ọlọ́run ní àmì lélẹ̀ jẹ́. Iná dálígà. Nínú àwọn àmì ọlọ́run ta fi ń ọlọ́run ta fi mọ̀ tó kàn ọlọ́run. Yatafakkarun qawmin yatafakkarun. Tí wọ́n gbogbo àwọn ẹni tí wọ́n náà gbalagbá sọ pé ilé ìkó ní ìrònú kípa ń ṣe kẹ̀ àríyàrí ṣíwọ̀ ẹ̀dẹ̀ ní ìrònú báyìí. Ah, a ní àpòrònú rẹ̀ ti bẹ́. Ebu ńlá ni ọ̀ yẹn náà lọ́la ń sọ náà lùkùrá ní gbogbo tá ń kalẹ̀ yìí náà. gàlẹ́ ayá ti omi yàtọ̀ fàtẹ̀rù. Òpònú kọ́ là ń bá wí onírònú là ń bá wí o. Ìkọ́ omi yàtọ̀ fàtẹ̀rù. Yẹn náà lọ́la bá ń sọ. Wọ́n mi ní ayá ti lè. Aláàbá ní nínú àwọn àmì wọn ọlọ́run. Kọlùkù sẹ́mọ́ wàtí wàlárùn. Bọ́ náà ni dídá tó wọn lọ bá dá sánmà. Kọlùkù sẹ́mọ́ wàtí wàlárùn. Àti dídá tó wọn lọ bá dá orí ilẹ̀. Òpó kankan gbé sánmà ju ẹ̀dẹ̀ ń wo lókè níbẹ̀. Kọlùkù sẹ́mọ́ wàtí wàlárùn. Ilẹ̀ náà tẹ́ Allah bá ní lára rẹ̀ náà ni ìtìláfà alẹ́sìnàtìkan wàlúwànìkan ahàn yí tó yàtọ̀. ìtìláfà alẹ́sìnàtìkan lára rẹ̀ náà ni ohun wa tó yàtọ̀. wàhán tí ohun sábàbí Àìlèsìnà ti kún. Ètò ọlọ́run ọba lélẹ̀ yẹn. Wàkìtìlá. Tó bá bínú rẹ̀, ò fẹ́ kírù rẹ̀ yọ nínú randíran ti ẹ̀ náà ni. Wàkìtìlá fún àìlèsìnà ti kún. Ṣáàjọ́nú sí nǹkan ní nǹkan kó máa bẹ ọlọ́run tọ̀, ọlọ́run jọ ṣàánú èmi náà ọlọ́njọ́ ṣe àdúrà táwọn bàbá wa tàná máa ń ṣe nìyàn ní kí tẹni ti dára máa bá jẹ́ Jẹ́tẹ̀ mi ò dára kí jẹ́ ní dára bàbá jẹ́ jẹ́tẹ̀ mi ò dára. Àjọ àdáadáa ni yọ́nú ti tẹ̀lé ẹlẹ́ni tí wọ́n náà máa wá rọpọ̀ pé kí tiẹ̀ náà dá ó lè jọ wọ́n náà lọ́lọ́ máa padà ṣe. Kí jẹ́ ní dára bàbá jẹ́ jẹ́tẹ̀ mi ò dára kí jẹ́ ní dára bàbá jẹ́. Bẹ́ẹ̀ta ó dára. Irú àdúrà táwọn ẹni eré tàná táàwà gbọ́njú bá nínú wákà táwọn bàbá wa máa ń dá ṣe wákà nu tòní. Ṣé pé bí bí ìjà bí orin kọrin bí ká máa ara obìnrin kọrin ìyẹn ló kú gbòòrò lónìí bí jára àṣà àṣà burúkú à ń bọ̀ ilé yẹn náà nínú àwọn wa tó ṣe kó fajúro kó wá lejú kó bá lè bá nǹkan jẹ́ láàáwọ̀láwọ̀lá quwwata illa billah. wọ́n kàtìlá fún alìsìnà tí kò mú alìwà nìkan. aláwọ̀ bá ní bí àwọ̀ yín ahọ́n yín yàtọ̀ èdè tó ń jáde lẹ́nu tèmi kọ́ ló ń jáde lẹ́nu tí a ní oríṣiríṣi ẹ̀yà èdè. káàkiri ayé ọlọ́run òun ló mọ̀ ọ́n mọ̀ ọba tó dá èdè náà ló gbọ́ èdè. wọ́n lé wá nìkan. àwọ̀ wa ò dọ́gba ẹ̀yin bẹ tẹ́ jókòó sí tó bá yẹ pé ẹni tẹ́ jókòó yìí ni ẹni fi ọwọ́ kan ọwọ́ rẹ̀ ẹni apá yín apá ara yín ẹ̀rí tó kò lè ọmọ ìyá kan náà bàbá kan náà kọ́dà ìbejì kọ́ gbé apá wọn ara wọn kò lè dọ́gba ẹnìkan dúdú díẹ̀ jẹ nìkan lọ àbí kẹ́nìkan pupa díẹ̀ jẹ nìkan lọ bọ́lá ń ṣe dá wa láyé èmi kọ́lọ̀ tèmi ni ó wà lára tèmi yìí ẹlòmíì tún bóra A'udhu billahi minash shaitani rajim. Wa alwanikum. Aláìní tẹ́lẹ̀ ọrùn olè olójú kòkòrò. Wa alwanikum. Ó ń bóra. Allah. Ah. Tó ń ṣàkírí mú jọ. Ah. La hawla wala quwwata illa billah. òyìnbó kò rónú rẹ̀ rí èèyàn pupa ò rónú rẹ̀ rí àwọn èèyàn funfun ò rónú rẹ̀ rí pàwọn fẹ́ di dúdú kọ́ máa lọ fi ara àìníṣẹ́lọ́run tá à ń sọ náà rèé o ọlọ́run bá náà ń máa mà òun jẹ́ kí àwọ̀ wa kó má jọra wọn. ọlọ́run bá ní eléyìí náà ní tóun máa fi fún àwọn èèyàn ó mọ̀ ọmọ fi àmì ilé ilẹ̀ fún wa láyé. Inna fi dhalika la ayatin lil alimin. Ọlọ́run bá ní onínímọ̀ nìkan ló máa mọ àwọn tá à ń sọ yìí o. Kì kàn ń ṣàwọn èèyàn lásán o. Ń tà ń kalẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n onímọ̀ ló máa yé o. Wa min ayatihi. Nínú àwọn àmì ọlọ́run. Manamukum bil-layli wan-nahar. Manamukum bil-layli wan-nahar. Òun náà ni sísùn wa. Bil-layli. Ọlọ́run ni sísùn tẹ̀ ń sùn lálẹ́. Tẹ́mi ọlọ́run tí mo dẹ̀ ń kùn ilé oorun kì í dẹ̀ ń sùn. Bil-layli. Bil-layli tẹ́ ń sùn lálẹ́. Wan-nahar. Ìyẹn la fi sọ pé alẹ́ la fi ń sùn gbogbo ẹ̀yìn aláriwo alẹ́ ìkàlẹ̀ ń ṣe fáráàlú ìjọba ti ẹ̀gbẹ́ngbà kan àti ìmọ̀ bí wọ́n tún sì máa tún gbé wọ́n ní àwọn fẹ́ ṣètò lórí noise pollution ariwo ìlú ariwo táwọn èèyàn máa ń pa ìròyìn kan jáde ní kòpẹ́kòpẹ́ yìí ẹni tó gbọ́ ariwo lásán nínú location tó lọ tètè rẹ̀ dẹ̀ di tó dẹ̀ di odi tẹ́pẹ́ pẹ̀lú àánú ọlọ́run náà fi dágbọ́n sí kó tó bẹ̀rẹ̀ sí gbọ́ tó ń gbọ́ báyìí nísìnyí àbíọ́lá ń kójọ kó ṣàánú wa nǹkan burúkú ni kí èèyàn máa gbọ́ ariwo agagakútẹ̀ tí wọ́n lọ jẹ́ lóru ah, jọba bá wà nǹkan ṣe sílẹ̀ yìí àkúndárúkọ ah, àwọn kankan tí wọ́n ń pa ṣùgbọ́n yẹn náà mọ gbogbo àwọn tí wọ́n máa ń pariwo lóru ìjẹ́ mùsùlùmí ni wọ́n ní ìjẹ́lẹ́sìn yìí yóò ń kó jẹ́ náà ni ah, òru òru àsìkò tó yẹ kí gbogbo èèyàn sùn ní wọ́n fi ń fi ara ní arúgbó wọ́n fara ní ọ̀dọ́ wọ́n fara ní àwọn èèyàn tó wà responsible tí wọ́n ti ṣiṣẹ́ lọ àwọn wá fi bísínẹ́sì tí wọ́n sóòrù wọn fi ń dára àdúgbò láàmú kò sí kan tó ń pariwo òru dáhùn èèyàn lọ́wọ́ kò sí tó bá wà mẹ́rin rẹ̀ wá. wọ́n fi léyìn náà sọ fún gbogbo ẹ̀yàn wáyá wa mùsùlùmí ẹ̀ṣẹ̀ káṣà tẹ máa ń sábà káyàn ibẹ̀ bá ti rí ngbò bá díjọ́ gbọdọ̀ kí àwọn àtẹ̀ bá gbọ́ láyé ngbò bá dọ̀rùn ẹ̀ẹ́dọ̀rùn ẹ̀ẹ́dọ̀dọ̀ tọ́mà Ọlọ́run bá ní nínú àwọn tó wọn ọlọ́run bá ṣe náà. Ànàmùkún bí lè ilé wà náà rí wà bí ti bá òkun ní fọ́nlẹ̀. Ọlọ́run bá ní rẹ̀ náà ní sísùn yí tẹ́ ń sùn lálẹ́ àti jíjí ń tẹ̀ ń jí nígbàtílẹ̀ bá mọ́tẹ̀ wá ń wá jíjẹ mímu káàkiri. min fadli. nínú ọlá ọlọ́run. inna fi dhalika la ayatin liqawmin yasma'un. ọlọ́run bá ní àmì náà eléyìí náà jẹ́ fáwọn tí wọ́n ń gbára àmì kan ni ọ̀ torí bá ṣe ń sọ yìí náà ẹlòmíì kan létí ni kò fi ń gbọ́ ẹlòmíì lójú ni kò fi ń rí ẹlòmíì gbogbo oríkèríkè ara rẹ̀ kàn wá ń bẹ̀ ni kò fọ́nṣàn dáadáa bó ṣe yẹ. bákan náà ومن آياته ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء الله أكبر ومن آياته ألا نينا وامي والله يريكم البرق ونا ني أمانا مانا تنفيها ولد سما خوفا وطمعا سما دي دي شانا قرر الله أكبر

kí gbogbo akú gbùrùgbùrùgbùrùgbùrùgbùrù ẹ̀rọ apà ẹ̀rọ fi sí sọ́mọ̀ fẹ́ fà. wọ́n yóò náà sí lómìnà sánà ìmá á. omi wa bẹ̀rẹ̀ sí dà omi. wà yóò ṣe yí ìdíyí arúgbó ọba ádámà òtí ha. ẹ̀rẹ́ nìkan jẹ́ òní ó fẹ́ ṣe ọlọ́run ó wá rò pé òun fẹ́ sàtọ́dù ó ná ọlọ́run pàápàá náà dágbọ́n sí i ayé ó ní ẹ̀yìn orí títọ́lọ́ ń bá ń rọ̀jò ń bè kan kò ní ẹ máa ràn ọ̀run ń bè kan ó ní tó bá ní kò ń ṣí òjò lẹ̀ fún gbogbo ayé omi lè gbẹ. ìsọkúsọ ọ̀rọ̀ ìsọkúsọ lẹ́nu aláìmọ̀kan ah, ah, kéèyàn máa ná lọ́wọ́ bá dágbọ́n sí i. kódà káwá wọ ẹni náà títí títí kó tún wájá pé ó pera rẹ̀ láàfáà kúkúrú ìṣiríṣi àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ táwọn èèyàn máa ń gbọ́dọ̀ náà aláàgbẹ̀bẹ̀rẹ̀ ọlọ́mọdé àgọ̀. gbìyàn ká máa wó ṣùṣùṣù tó ní tí a bá fẹ́ ní ayá kọ̀yìn sọ́lọ́run Allahu táwọn ẹ̀tún gbogbo rẹ̀ ọ̀rọ̀ báyìí kì ṣọ̀rọ̀ mùsùlùmí. Yunazzilu minas sama'i ní kí ilẹ̀ bẹ̀rẹ̀ sí lẹ́yìn ìgbà kú tẹ́lẹ̀. bá sọ̀kalẹ̀ sínú ilẹ̀ a tún dilẹ̀ ọlọ́ra lẹ́yìn ìgbà tílẹ̀ ti kún gbà kan. Bàdà máa ò ti há. Kí lọ́nà wa sọ? Iná fi ìbálíkà la àyà ti lè kọ̀ ní àkìlò. Ọlọ́wọ́ bá ní gbogbo eléyìí pátá àmì ni fún gbogbo ẹni tó jẹ́ nílẹ̀ àkáyì. Ẹ̀kọ́ mi àkìlò. Àmì ló jẹ́ fún gbogbo ẹni tó nílẹ̀ àkáyì. Níkọ̀ mi àkìlò. Eléyìí, ó jẹ́ àwọn àmì Ọlọ́run. Wọ̀n ní ní àyà ti hí nínú àwọn àmì náà ní ta tún kàbọ̀ yìí. àrùn tẹ̀kú máa sàmà ìwẹ̀l àrùn tó bí amúrin. Wọ́n náà ni pé ọlọ́run bá ní kí sánmà máa bẹ àti ilẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ kí ìṣẹ́ ní kẹsì. Fún mọ́ ìlàdà àkùn dáwẹ̀ta min al'arudi ìlà àǹtọ́m tàkọrọjú. Bákan náà náà ni gbogbo tí ń bẹ nínú ilẹ̀ jáde. Dáwàtà mínà láàrọ̀dì. Dáwàtà mínà láàrọ̀dì. Tọ́lọ̀ máa pè sórí ilẹ̀ tí gbogbo tí ń bẹ nínú ilẹ̀. Ìbára ń tó jáde báyìí bí ìgbà gbogbo àwa kí jáde. Ìlà àǹtọ̀ ìdàkàrò jẹ́. Ẹ̀dínà àti àtàwọn bàbá wa tí wọ́n ti lọ ti pẹ́, gbogbo àbá tú jáde nínú ilẹ̀. Ìlà àǹtọ̀ ìdàkàrò jẹ́. Fáàrí tán, jẹ́. Ìlà àǹtọ̀ ìdàkàrò jẹ́. fi sámá wá àti wàlá àrùdé kó

yẹbẹ̀dá olùkọ́ ẹ̀kọ́. Ọlọ́ọ̀bá náà lọba tó bẹ̀rẹ̀ ìdẹ́dà àwọ̀ èdè ènìyàn nígbà tá a jẹ́ nǹkan kan. Wọ́n náà ló tún máa dá èèyàn padà síbi àìjẹ́ nǹkan kan sínú ilẹ̀ ń kan. wa dá wa padà sínú ilẹ̀ kó tún wá dá wa kó tún wá gbé ìgbésẹ̀gbé wa ń jẹ́ gbẹ̀dà lẹ́kẹ̀ẹ́ Eléyìí rọ ọlọ́run ọba lọ́rùn púpọ̀ láti ṣe. Wàhálà fún ilé mọ́sàlólẹ̀ fi sánmọ́. samawati wal ardi. Àkàwé ga ọba lo ní lórí sámà ninu nínú ilẹ̀ kò kan tó tún dàbí ọlọ́run. Wa huwa al-azizul hakim. Ọba táàròyìn ọba tó lágbára ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run ọba. Ẹnà ẹgbẹ́ ẹgbẹ́ tẹ̀lé ọlọ́run. E ma ṣe nǹkan mí àwọn sọ̀hábà ń jẹ́ arákùnrin bá ànábì ìjọ kan àwọn sọ̀hábà. Ó wá ń sọ fún ànábì ó ní mo ní tí mo fẹ́ ṣe nì. Masha Allah wa shi'ta. gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀rẹ́ ẹni olórí ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀rẹ́ ẹni olórí ìjà àti gbogbo ẹ̀yin tẹ́ pẹ̀rẹ́ ayín tẹ́ ti sọ́ra ẹ̀dì nǹkan mi máa ń yàn lọ́wọ́ tẹ́ fi jẹ́ kí wọ́n mọ ọlọ́run. ànábì tọ́lọ́ ti ẹ̀dí ìdí ìrántí ṣànábì ọlọ́run kò sí ànábì láyé mọ́ kò sí prófẹ́tì láyé o kò sí mẹ́sẹ́njà láyé o ó ti parí sórí ànábì sallallahu alaihi wasallam bó ṣe wá ní tó kò ló ń lòkulò ẹni wá bọ́ nìrì òjíṣẹ́ ọlọ́run Masha Allahu wa Masha Allahu wa shi'ita. ṣe kẹ́ dájọ́ náà ó sọ́nà kí wá sọ fún ń bá fẹ́ tẹ́ iná bá fẹ́ ó ti di ṣíṣe ó wá sọ́lẹ̀ fún anábì alábìnrin qul ma sha Allahu wahda aj'altani lillahi nidda alábìnrin aj'altani lillahi nidda oníṣòfẹ́ sọ mí di yìkan ọlọ́run ni aj'altani lillahi nidda olùpọ́lọ́run àtẹnìkan ni wọ́n jọ ń ṣàkóso ni aj'altani lillahi nidda ẹlòmí á sọ̀rọ̀ bí ìgbà tọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ onírọ́ Àjàálítání ìlélàáyì ní dáa. Ẹni ká tó bọ̀ àwọn èèyàn bí ìgbà tó ń rìsí sí mẹ́sẹ̀jì látọ̀dọ̀ ọlọ́lọ́tọ́ onírọ́. Àjàálítání ìlélàáyì ní dáa. Àwọn tá rìsí sí mẹ́sẹ̀jì dàrẹ́sì látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n ń gbọ́ ohùn ọlọ́run ni wọ́n tún sọ̀rọ̀ yìí o. Àjàálítání ni máa sọ mí nígbàkejì ọlọ́run ọlọ́run nígbàkejì. Kò ní máa kò ní Ẹjá mọ̀ pé kan ṣoṣo lọ́lọ́run náà ní ìjàmà. Ìfàyà àjàbá ń kẹ́ ìfàyà ọ̀sìn lè láàá. Èèmọ̀ mà lórí ilẹ̀ líì ní ká máa rí páwọn yóò kọ́ tó ṣe wà tí wọ́n tó ṣe ń japa ọlọ́. ọ̀yá ìjọba rìn kí fà yóò fi lè la. ó máa ń fọwọ́ bani lẹ́mìí kárí páwọn kan wà wọ́n tí máa forí kan lẹ̀ fún ìfàyẹ jẹ́ àdòhò lè já ṣèdè. ó máa ń jani lẹ́nu kárí páwọn kan tó ṣe ń takọ ọlọ́run kan mí ni wọ́n tún gbé lárugẹ. àmì ìfàyẹ jẹ́ àdòhò lè já ṣèdè. ìmọ̀lélẹ̀ sọ fún pé ó sọ fún wọn alùkùránì kó wá fi anfusikum. Àbàlá tubsiruna wa fi anfusikum wa fala tubsirun. Wọ́n náà ni àfáwá sábí pé wà fi kulli shay'in. Lahu ayatun. A ní ní gbogbo ń tọ́lọ́ àwọn bá dá pátá. Lahu ayatun. Ó ní àwọn àmì ọlọ́wọ̀n bá ń bẹ̀rẹ̀. Bẹ̀dẹ̀ ló aláàánú wa ní dùn. Ìwọ́n náà wojú rẹ̀, womú rẹ̀, retí rẹ̀, oríkèéríkèé ara àmì ní o. Ṣẹ̀dúnlò àlà ànàrú àhìdò. Ọ̀rọ̀ tá ń sọ ibi tó ti ń jáde wá àlẹ́kàpá lórí rẹ̀ àti ni. fi kúnlẹ̀ pẹ̀lú ṣẹ̀dúnlò àlà ànàrú àhìdò. Ó ń tọ́ka kan lọ́lọ́run ni o. Ṣẹ̀dúnlò àlà ànàrú àhìdò. Bákan náà nínú tí ọlọ́run ọba tún jẹ́ ká mọ̀ látara àfáà wa tí wọ́n kọ́ wa lórí. Wàlíláyé fi kúnlẹ̀ tán Gbogbo oríṣiríṣi nǹkan tí ń mì láyé. Walillahi fi kulli tahrikatin. Gbogbo ohun tí Ọlọ́run bá bá ní kí a máa rí àmì Ọlọ́run lára rẹ̀. Walillahi fi kulli. Àwọn kankan bẹ tọ́lọ́run bá tó fi wọ́n lẹ̀ tó ní kí wọ́n máa bí ọmọdé lójú kan wọ́n mì sọ́tún mì sọ́tún. Walillahi fi kulli tahrikatin. Tàhàríkàtẹ́. Bí ewé. Tàhàríkàtẹ́. Bí omi. Tàhàríkàtẹ́. Bí àwọn oríṣiríṣi àwọn nǹkan tọ́lọ̀ hàn wá láyé. Tàhàríkàtẹ́ kọ́dà àwọn èèyàn náà àwọn àràkà ara wa àárín láàárín bọ̀. àwọn ẹranko náà kúrò lè yẹ. tàhárí kàdé. ọlọ́run bá ló ń jẹ́ ọmọ adébọ̀ ṣe ní ọ. wọ́n tẹ́sí kí nà kí ní àbàdà ń ṣàhìdò. àwọn kan ní sí ń dẹ àwọn dúró rí gidi sójú kan bí àwọn òkè àwọn àpáta ńláńlá. ìjó wọn tí wọ́n dúró náà wọn náà ọlọ́run ni wọ́n ń ní kápá ẹlẹ́mí ọlọ́run ní bẹ̀rẹ̀ rẹ̀ wí ọlọ́run ní bẹ̀rẹ̀ rẹ̀ agi ọlọ́run ní bẹ̀rẹ̀ rẹ̀ mìíràn rárá àṣẹ ọlọ́run ní bẹ̀rẹ̀ rẹ̀ àgbẹ̀ ọlọ́run yẹn. dúpẹ́ fún ọlọ́run fún ibi tí a bá dé àgbẹ̀ ọlọ́run a tún pàdé ní ọ̀la pàápàá jùlọ lẹ́yìn tí rédíò program wa ní ọ̀la ilé tí a máa gbọ́ ní ìrọ̀lẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ti àwọn ọmọ ya wa ní al secondary school ti òkè àrẹ́gbàá wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ tí wọ́n retí gbogbo àwọn àjọmọ́ mùsùlùmí lápapọ̀ láago mọ́kànlá àárọ̀ títí di aago kan insha allah kọlọ̀n kí wọ́n máṣe ṣọ́pàdé wa. bàbá tún ṣe lùbọ̀wé tó lọ́n bá sọ ní ẹ̀sán dáadáa. àmín. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtúlá hákì lẹ́mẹ́ abẹ́òkúta.